à ń fi títóbi ọlọ́run àti àánú ọlọ́run à ń fi ń bẹ ọlọ́run ìjókòó wa ní jọ́mẹ́jọ jọ́mẹ́jọ ti ń dálé lérí òun náà ni ìtẹ̀síwájú. ìtẹ̀síwájú nínú àgbóyè ẹ̀sìn wa èyí tí ó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní èní òun náà ni nǹkankan tó ṣe pàtàkì nínú gbèsè ayé wa especially ní àsìkò tí a ń lò lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wa. ó ti dá wa lójú wípé àyè méjì lèèyàn máa ń gbé ọ̀kan òun wà temporary ẹlẹ́ẹ̀kejì everlasting ni ilé ayé á gbé bẹ́ẹ̀ fáwọn àsìkò tọ́lọ́run bá kádàrá fẹ́ni kọ̀ọ̀kan wa amọ̀lẹ́ àkhírà ẹ̀rí ọ̀run ibùgbé lòun náà àlàáhìrà yẹn bẹ́ẹ̀ bá ti bọ́ síbẹ̀ gbére ni lèyìn ọmọ wa ń bẹ̀ imma finnar ma'adala wa imma filijanna inú kéèyàn máa bẹ gbére nínú iná àbí kéèyàn máa bẹ gbére nínú alijanna àwọn ìpín kẹta àwọn ni wọ́n pẹ́ nínú náà àbá padà mú wọn jáde wọ́n padà wá dọ́mọ àlìjánná sẹ́rẹ́ àwọn tí wọ́n pẹ́ nínú náà gbére àtàwọn tí wọ́n wọ náà kátó wà àlìjánná ọlọ́mọkàwá kún wọn èyí tá à bẹ lọ́nà ni pé kọ́lọ̀ ń kọ́mọ́sá ìdákun kó wá sínú àwọn tí wọ́n wà àlìjánná ń bẹ̀rẹ̀. ẹ wá rí àwọn èèyàn tí wọ́n wà àlìjánà níbẹ̀rẹ̀ yìí wọ́n ní nǹkan kan tọ́lá wọn fi sọ wọn dọ́mọ àlìjánà nǹkan àwọn òun náà ni alìmánu billah wọ́n ní ìgbàgbọ́ sí ọlọ́run lẹ́yìn náà ìgbàgbọ́ tí wọ́n ti ní sọ́lọ̀ wọn yẹn yóò wá ràn wọ́n lọ́wọ́ láti nígbàgbọ́ sí àwọn màláìka bẹ́ẹ̀ bá ti nígbàgbọ́ sọ́lọ̀ ò lè gba màláìka gbọ́ tọ́lọ́ lọ́wọ́ ọba lọ sọ pé màláìka wa àwọn ò rí wọn. bẹ́ẹ̀ bá ti wá nígbàgbọ́ sí ọlọ́run yóò gba àwọn tíra gbọ́ èyí tó ga jù náà àwọn tíra náà tó ṣẹ́kù lẹ́nìí òun náà ní alukur'an tẹ́yìn bá ti nígbàgbọ́ sọ́lọ́hún yóò gba àwọn òjíṣẹ́ gbọ́ ẹni tó ga jù nínú wọn tọ́lọ́hún fi ṣe ìgbẹ̀yìn àwọn òjíṣẹ́ òun náà lànà Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́yìn bá ti wá nígbàgbọ́ sọ́lọ́hún yóò gba ọjọ́ àlìkìyàmà yóò gba gbọ́ bọ́tí ìwà nígbàgbọ́ sọ́lọ́hún yóò kàn wá sọ fún yín pé bàbá ti kú ọ̀run là ń lọ ọ̀run ti ń lọ yẹn kò gbà pé wọ́n gbé òun dìde bàbá ti nígbàgbọ́ sí ọlọ́run a nígbàgbọ́ sí alikadar àkọọ́lẹ̀ wa bọ́lọ́run bá bọ́bá sí ya pílánì ayé wa a nígbàgbọ́ sí àti ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ sí wa nílé ayé bóyá dáadáa ni àbí àìdáa ṣẹlẹ̀ lọ́dọ̀ ọlọ́run nǹkan kan náà méjèèjì dáadáa àtàyè dáhùn lọ́dọ̀ ọlọ́run kankan náà àwa ni ọ̀kan máa ń gba omi lójú wa ọ̀kan sì máa ń mú wa fẹ̀yìn tààrà ọmọ ya gágá méjèèjì la àwa lọ́dọ̀ wa láti mọ̀ pé ọ̀kan dá ọ̀kan ọ̀dá lọ́dọ̀ ọlọ́run òun dára lérí tó dání kò sẹ́ni kankan tí ó yẹ lọ́wọ́ rẹ̀ o níta fẹ́ gbéyẹ̀wò ní àárọ̀ yìí jama mo kàn ronú láàárọ̀ yìí náà ni mo ní ní ti ń ṣẹlẹ̀ lágbàńlá yìí lọ́wọ́ báyìí àti ní ti ń ṣẹlẹ̀ sílùú wa lọ́wọ́ báyìí àti ní ti ń ṣẹlẹ̀ sí individual ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí a ní bùkátà sí kásálẹ̀kùn ìmánì wa. tí wọ́n bá ní ẹnìkan bẹ tára dẹ̀ tẹ́mi ẹ balẹ̀ kówó wà ní báǹkì kó wà nílé èèyàn ò di táàmì fọkànbalẹ̀ o táàbà ń sọ̀rọ̀ fọkànbalẹ̀ ọlọ́run ní máa fún yàn kọ́dà ń gbà míì owó gan tó bá dé ń gbà míì yóò dé pẹ̀lú ẹrù ni ẹni tí àyà rẹ̀ já tẹ́lẹ̀ àyà rẹ̀ ọmọ sékìní yọmọ wa já torí ká má gbowó tí ọ wà lọ́wọ́ ẹ̀ àbí torí ká má pa á nítorí pé kò ní dúró náwó mọ́ tí wọ́n bá ti pa tọ́ owó gan ló tún bí ẹrù ẹlòmíì ọmọ ni lójoojúmọ́ tí wọ́n ti dá kaba yìí kí ló tún dé alọ́mọ yìí náà òun náà ló sì béèrè kọ́ lọ́hún fún un nígbà tí o ti bí náà ìrònú náà ni ó tún bí tán ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí al-iman ìgbàgbọ́ nínú ọlọ́run Allah òun ni yóò jẹ́ kí ìgbàgbọ́ nínú àwọn orígun ìgbàgbọ́ márààrún yòókù ó fẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀mí wa. al-imanu bìlá ìní ìgbàgbọ́ nínú ọlọ́run ọba Allah àtẹ̀sùdíkù bìlkọ́lìbì àwọn àlùfáà wa ni ti ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni kó gbà nínú ẹ̀mí rẹ lódodo kẹ́mi rẹ kó gbà ìpè ọlọ́run ọba ń bẹ. kò ní sí dáùtù ń bẹ lẹ́yìn náà walqawlu bil lisan tó bá wá sọ̀rọ̀ jáde báyìí a máa rí i pé ìgbàgbọ́ ń jáde nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ ṣẹ́ńpẹ́ lómiọ̀ sọ̀rọ̀ gbogbo aláti mọ̀ pé ah eléyìí ní ma látara ọ̀rọ̀ tó ṣe kíni tó jáde lẹ́nu wal amal bil jawarihi ẹlẹ́ẹ̀kẹta táǹpẹ̀ nígbàgbọ́ òun náà ni kéèyàn wá jẹ́ pé àwọn iṣẹ́ tí ó máa tàtọ́wọ́ rẹ̀ jáde ìwà tí ó máa wù àwọn iṣẹ́ tí ó máa ṣe a máa rí gbàgbọ́ ń bẹ̀ mélòó mi láwọn afá pé nísìnyí lẹ́yìn bá lóun nígbàgbọ́. yóò wà nínú rẹ ẹnìkankan ò ní rí àmọ́ ìwọ ọmọ pé wọ́n ní mánì lẹ́yìn náà ẹnu rẹ a máa rí mánì ń bẹ o lè ní mánì kọ́ máa ẹ ẹ rí bí mi dé báyìí ta ta ọ o ti ibi ó sì wà lókè ẹnìkan wọn èsì lè gba pààrọ̀ ńbẹ ipe ẹgbẹ́ tàbúrò wa ẹ fún tẹ̀gbọ́n. àwọn àlùfáà wa wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ká mójútó ká má jì í má ní wọ́n bàjẹ́ látara ìta ń wá àbí ìta ń rí òṣìṣẹ́ nìkan tọ́lọ̀ ń dá tọ́lọ̀ wọ pàtàkì rẹ̀ tọ́wọ́ bá wà important ni ọlọ́run ní dá o nígbà tí Allah ti wá ní kọ́ ọmọ bò wá sílé ayé Allah wá ní purpose lérí rẹ̀ ó ní ntọ́fẹ́ kọ́ wá ṣe ó sì ní ntọ́fẹ́ kọ́ wá rán ó ti wá kádàrà ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ àti parí ẹ̀ bí ó ṣe rí ó sì ti parí ẹ̀. al-iman ìgbàgbọ́ nínú ọlọ́run especially lásìkò tá à ń lò lọ́wọ́ yìí jama ìjọba ò tí ì rojú tu ara wọn gbogbo àwọn olóṣèlú wọn ò mọ bí wọn ń lọ báyìí àwọn ní business businessmen gbogbo wọn ò mọ èyí tí wọn fẹ́ ṣe báyìí àwa tálíkà owó oṣù ò lé nǹkan sì ti wọ́n ẹ mọ ìtàn ara sẹ̀mú ní ìsìnjàmá tà èló làwọn ara tẹ́lẹ̀ ẹ mọ ìtàn ara ráìsì tẹ́lẹ̀ jẹmọ́ ẹnìkan dẹ́rù bàmí lánàá ó lóun débi tó ń fẹ́ ra ráìsì lọ́n béèrè pé èló làpọ̀ ráìsì wọ́n ní twenty thousand ah mo ní èmi ò gbọ́ rí wọ́n lọ́mọdé tún gbọ́dọ̀ ẹ̀ mọ́ twenty thousand naira. jẹmọ láti seven five eight thousand àbí before Ramadan nínú Ramadan ọjà ọ̀ràn ní twelve àbí thirteen thirteen five ọlọ́run ní di agbọ́rú ẹ̀ mọ́ ọlọ́run bá wa mú wálẹ̀ ní ọlọ́gbàrá ọlọ́run bá wa gbogbo nǹkan pátá bó náà ṣe wá lókè nìyẹn ṣe lásìkò yìí ọlọ́run bá ń mẹ́wàá lọ́wọ́ ni ọ wo ìmánì wa bí wàhálà náà ṣe wá pọ̀ tó bí challenges ṣe pọ̀ tó ọmọ nàìjíríà sì dákẹ́ wọ́n sì ń faradà nítorí pé wọ́n gbà pé ẹni tí ń darí wa imani ń bẹ lára ẹ̀ sórí ọmọ rẹ àtìyàwó rẹ ipá rẹ ọ̀ka wọn sáma sáré bí wọ́n ṣe ní imani àwọn ọmọ asẹ́ rẹ tán bọ̀ ṣiṣẹ́ ó lè sọ wọn mọ́dàrẹ́ láwọn wọ́n sá máa gbìyànjú bí wọ́n ṣe ní iman ẹni tó fi sídìí ọjà sídìí business sá máa ṣàlékún bí wọ́n ṣe ní iman tó ti ní iman ẹ gbádùn ara yín. ìdánilẹ́kọ̀ọ́ àárọ̀ yìí afẹ́fẹ́ pẹ̀tù sí wa lẹ́mìí náà ni àtúnwá rán wa sí gbogbo àwọn èèyàn táwọn náà balẹ̀ bá sọ̀rọ̀ yìí pé ká ṣe sùúrù. ọlọ́run wa wọlé ìmánì ta nínà tọ́lá àmọ́ fi ìmánì ẹ̀bẹ̀ lọ́hùn gbogbo ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọṣàjọ jásibàṣẹ fẹ́ oúnjẹ wọn àwọn ọmọ fẹ́ wọlé skul ilé ya ń bọ̀ ó di mélòó jàmọ́ tà béèyàn jẹun bí ìgbà tí èèyàn rọ́pò sínú jẹnẹrétọ̀ ni tẹ́pọ̀ bá tán jẹnẹrétọ̀ kí ni ó ṣẹlẹ̀ <laughs> jẹnẹrétọ̀ ó ni jàmọ́ bẹ́ẹ̀ yẹn bá ti ló ń jẹjẹ ni lọ́ọ́ lè ṣe nì ni lọ́ọ́ lè kú nì àti fẹ́ kú èyí tó wá ga jù náà ni pé ká má torí pé ìlú rí bákan ká wá wíwàkiwà ká ju ìmánu nù ká wá àwọn atrocity àwọn àwọn problems ká má create problems láwùjọ kágbà pé ọlọ́run ọba Allah ọba aláàánú ni òsì tipa rẹ̀ ọ̀ka awáfẹ́ àánú náà bẹ ọlọ́run ìmánì wa ọlọ́mọdé ọba jẹ́ o àwọn tí wọ́n ń darí wa kò sí ní táwọn tọrọ fún ọjà máa wọ́n wà òkè ee wọ́n mọ̀rọ̀ sọ wọ́n kàwé wọ́n sì lálàáfíà ìkíní kan náà ni wọn ò ní tí wọ́n fi ń fowó wá ṣòfò òun náà ni ìmánì ọlọ́mọdé ṣe ìmánì fáwọn náà eléré wa ọlọ́pàá sábà sàlékún imani fún ọlọ́ agbára ọlọ́run gẹ́gẹ́ bí mo sọ síwájú al-iman ẹ̀yọ́ màyà mi iman ò ní iman síwájú gbogbo iṣẹ́ ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim ó ní kul ibadiya alladhina amanu yuqimus salah ọlọ́run ní ẹ sọ fún àwọn tí wọ́n ní iman nínú àwọn ẹrú mi ká máa kírun lásìkò bọ́ọ̀ bá ti kírun lásìkò òní má nítorí tó ń ṣe tí òjò kírun lásìkò yẹn ìgbàgbọ́ tó ní sí nǹkan yẹn ni pé nǹkan yẹn ó di ọlọ́wọ́ àti rówó àbá ti parí tó ń ṣe nígbà tó ti wá nígbàgbọ́ sí nǹkan yẹn tó nígbàgbọ́ sọ́lọ́hún bọ́lọ́hún ọba gan ní ṣe àrísìkí ká ṣiṣẹ́ ká kàn fi jàre òsín ẹni tí ń sọ yẹn dolówó gan ọlọ́run sọ́nà àyà mi òní yáyọ̀ lẹ́dínà àmọ́nù ó ní kútìbà alaykum siyam ọlọ́run lẹ́yìn tẹ ní iman ẹgbà àwẹ̀ fún mi àwẹ̀ Ramadan iman ìsàwájú kí ni àwẹ̀ ọlọ́run wàmà umiru illa liya'budullaha mukhlisina lahu dinahu hunafa'a ọlọ́run la pa wọn láṣẹ kankan láyé àfi kí wọ́n wá sìn wá hunafa'a hunafa'a ni pé kí wọ́n lọ lè ní iman àwọn tí wọ́n bá ní iman wọ́n láti ní iman hanif ẹni tó ní iman wọ́n ń pè bẹ́ẹ̀ plural rẹ̀ ní hunafa hanifa ni obìnrin hanif lọ́kùnrin abu hanifa ọlọ́wọ́n bá ní hunafa wayukimu sọlá wayudu zaka tí wọ́n bá ti wá jẹ́ ẹni tó ní iman wọ́n máa wá kírun wọ́n sì máa yọ zaka kò sí nǹkan kan tó lè mú jáde lápò ẹnìkan kan tó ju iman lọ. sọ̀rọ̀ ẹni bá fún ọ lówó ìmọ̀ni ẹ̀ ti ga o ìgbé mo bùn ọ. ìmọ̀ni ní sáwájú sàká àti sàárà ẹni tí ò ní ìmọ̀ni yọ ọkọ̀ ọba kò yóò tún yọ padà kí ló dé a ní ìsinmi <laughs> ọlọ́mọdé sọ níbẹ̀ ìmọ̀ni làá fi ń lọ hajj jama walillahi ala nasi hijjul bayt ọlọ́run ní hajj ẹ wá abẹ́lé mi wò dandan sì ní fẹ́yìn tẹ lówó kọ́ wá jẹ́ nítorí mi ọlọ́run téèyàn bá ní imáni sọlọ́wọ́n bá yẹn ìrìn kó kalẹ̀ kó lọ́n lọ maka maka lọ́dún ní sìjàmá ṣe máa yẹ tí wọ́n lọ owó tó lẹ́sì ju one million one point five wa two million wa two point five àwọn ọ̀rẹ́ wa kan tí wọ́n kó àwọn yẹn lọ hajj ẹnìkan wá kí mi láìpẹ́ yìí ó ní àwọn ní one point five làwọn ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n bá wá jẹun kánú tọ́lọ̀ ń sànú two point five ní owó tiwọn àmọ́ pé ìjọba nàìjíríà ó kó ọ jáde bóòrò ọba pé one million ọ̀lọ́bì kankan lọ́dún nine hundred thousand ni wọ́n gbà tó wá wo àwọn ìnáwó mi tọ́ ọ̀nà kó tó dán. àmọ́ ẹni ọlọ́run bá ti kọ́ pé yọ lọ bó di ten million yóò ṣe kí ni yóò kúkú lọ torí ó ní í ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ ni. gbogbo erigun islam pátá jama imani ni ó kọ́kọ́ síwájú ó lè fẹ́rí kanlẹ̀ fẹ́ni tó gbàgbọ́ ó lè má gba àwẹ̀ fẹ́ni tó gbàgbọ́ ó lè má lọ hajj tó rẹni tó gbàgbọ́ ó lè yọ sàkán tó rẹni tó gbàgbọ́ nítorí kò sí ládàá fún ọ nígbà tó ti gbàgbọ́. bàbá wa ní imani yìí àwọn àlùfáà wa ní imani sọ́lọ́wọ́n ọba òun lèyí tó ga jù ọ wá fa àwọn ìmánì márùn míì ó ṣe kí ni ọ fà á kún ara wọn tí gbogbo ẹ wá ń jẹ́ orígun ìmánì papọ̀ tàbá ti ní ìmánì pẹ̀lú ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nígbà wọn bí anabi ipe akabiri ni anil iman fún mu ní ìró nípa iman kí là ń pè ní iman anabi wa sọ fún jibiril nífi ń kọ́ àwọn jama sahaba lẹ́kọ̀ọ́ ó ní antumina billah ó ní gbàgbọ́ sí Allah ni wa malaikati àtàwọn malaika wa kutubihi àtàwọn tíra wa wa rusulihi àtàwọn òjíṣẹ́ ọlọ́run wal yawmil akhir àtijọ́ alkiyama wal qadar ó ní gbàgbọ́ sí àkọọ́lẹ̀ ẹ̀ abádébí àkọọ́lẹ̀ ni àfa ìbẹ̀lẹ̀ àṣírí yìí ti máa dún wọlkọdà ó ní gbàgbọ́ sàkọọ́lẹ̀ ẹ ọmọ tẹ́gbẹ̀lá àkọọ́lẹ̀ bọ́ọ̀lù ọ̀sẹ̀ fẹ́ kó dà bọ́ọ̀lù ọ̀sẹ̀ fẹ́ kó rí káyìrì bóyá èyí tí ó ń dùn mọ́ nú ni o pé wọ́n gbà pé agbára rẹ ni wọ́n kọ́ọ́lẹ̀ fún ọ ni ẹlòmínà gbìyànjú bíi tiẹ̀ náà tí wọ́n kọ́ọ́lẹ̀ fún un wọ́ṣárìhì àbí èyí tí ń pa ọ́ wọ́n kọ́ọ́lẹ̀ fún ọ ni kì í ṣẹ́nìkan ló ṣe é sẹ́ńkọ́ aburú gbà mí yín máa ní sábàbí kì í sì ní sábàbí ọlọ́sìn ọlọ́kadà bá ọba gbé ọ ṣubú lọ́wọ́ bẹ̀rẹ̀ sí fọ́ létí lójú ọ̀nà tí ń yọ ṣé oní mánì báwọn oní mánì bọ́ bá ní mánì ni oye yóò dá ọ lójú pé ilẹ̀ lọ́yọ̀ kì í ṣe pé kó ọlọ́kadà lè bọ̀ gbé kọ́lé bá gbé ọ ṣubú ló ṣe ṣe ló fi ń gbé ọ ọ fẹ́ gbé ọ lọ́bí ọ kádàrá wa ṣẹlẹ̀ lójú ọ̀nà gbogbo tó bá ṣẹlẹ̀ sí yàn ní ìbànújẹ́ ẹni bá ní iman lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ó gbà pé qadarullah wa ma sha'a fa'al bọ́lọ̀ ń ṣe fẹ́ lọ́sẹ̀lẹ̀ yìí kádàrá rẹ̀ sí ni téèyàn bá ti ní iman ilé ayé tá à ń gbé yóò le fún torí yóò máa disturb rẹ̀ a ní iman sọlọ́hún àti tẹ́rẹ̀ ọlọ́hún má ṣe ọlọ́hún ó ní iman sí i kí wọ́n náà ti gbà pé tó bá ti ṣe wàhálà ń bọ̀ lẹ́yìn ẹni kò sí ọgbọ́n tó fẹ́ dá sí má ṣe ọlọ́run tó bá ti ṣe máa retí consequence máa wá ṣe ọlọ́run bó ṣe káwọn èèyàn máa wá bú ọ tó wọ́n máa retí ìdùnnú àti ẹ̀san rẹ̀ wọ́n lè pè ọ́ lóko oríṣiríṣi àmọ́ ọ padà rẹ̀ nìyí ó ní mọ́ni sáwọn màláíkà tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé ọ̀kan kọ́ṣẹ́ bú ọ̀kan kọ́ṣẹ́ rí kó lè máa tọ́ máa wí tọ́ máa sọ àti tọ́ máa wí àti tọ́ máa ṣe ó nígbàgbọ́ sí tírà especially Quran ó nígbàgbọ́ sí jọ́ alikiyama ipe gbogbo tá à ń ṣẹlẹ̀ ayé yìí ìjẹ́ àǹfà ìjẹ́ ọ̀là àǹfààní fún wa lọ́rùn àǹfà ìlẹ́ni tó nílé ayé gbé lẹ́ni tó jẹ́ pé gbogbo tó fẹ́ ṣẹlẹ̀ ayé ọmọ òwò pé tá à ń ṣe yìí sí sọ́lá àǹfààní kan tí a jẹ lérí ẹ̀ lọ́rùn wọ́n ní ọba ti ṣí má ṣe nítorí pé ọkàn waste time rẹ̀ anabi wa muhammad sallam nínú abala táwọn afa fẹ́ ká tó mọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń yọ iṣẹ́ rẹ kú nínú iman bẹ́ẹ̀ sì ni iman àti iṣẹ́ rẹ nǹkan kan náà ni méjèèjì nígbà tó làwọn bá fẹ́ sọ̀rọ̀ nu koran ipò àwọn tí wọ́n wà ní janna méjèèjì lọ́lẹ̀ mọ́ra wọn ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim amanu àwọn tó bá ní iman wà ámílù sọ́ọ̀lì ha tí wọ́n ń ṣiṣẹ́ rere papọ̀ mọ́ iman wà yẹn ẹ eh, àǹdíní tí n bá ní Ibrahim and Ishaq ẹ eh, come here ẹnìkan ò gbọ́dọ̀ yẹsẹ̀ àwọn méjèèjì ni wọ́n wà lẹ́ẹ̀kan náà ọlọ́run ní ìnàlẹ́dínà àmánú ọlọ́run láwọn tó ní iman wà wọ́n tún wá. Wa, àmìlú sọ́ọ̀lìà tí wọ́n tún wá ń ṣiṣẹ́ eré papọ̀ káànà tìlàhún mújánná tó lè fẹ́rẹ́ dá òsínúsúlá ọlọ́run láwọn ni wọ́n jòkó sínú àlìjánná tí wọ́n máa gbádùn àjánná Firdaus ọlọ́mọṣà síbẹ̀ níjòkó ẹnì kọ̀ọ̀kan wa àmì ọ̀ràn jama àmì nìkan ọ̀ràn àmì nìkan ọ̀sẹ̀ kínní kọ̀ọ̀ràn sọ ọmọ àwọn tí wọ́n ní yọ̀ wọ̀ bẹ̀ àwọn tó ní iman tó do you have that iman? ibi tíṣẹ́ wà gan nìyẹn ọ̀rọ̀ àlìkẹ́ àmọ̀ kọjá pé ní bá dọ̀hún wọ́n wò mí ṣe wọ́n wọ̀n ni so onímàn gbọ́ nígbà tí n travel ni o ní passport o ní visa níbo ni wọ́n lọ where are you going kò sí passport kò sí visa kò sí imán kò sí sẹ́ẹ̀rẹ́ nítorí pé kò pọ́sífù fún ọkọ ọba sọ pé èèyàn rẹ ni ọ́ láì ní imán o sì lè ní imáni kọ́ mọ́ ṣiṣẹ́ rí ló sì jẹ́ pé àlẹ́ àmàlù sọ̀lẹ̀ ha iṣẹ́ rí àwọn àlùfáà ní dakhilatun fi musammal iman ọ wà nínú iman ni ẹ ra àwọn ìlénìí ẹ rí wọn pẹ̀lú sura iman pé alhamdulillah bá a ṣe wọ́n yìí wọ́n ní iman pẹ̀lú àwọn taari bí wọ́n ṣe ń lọ tí wọ́n ń bọ̀ yìí alhamdulillah àmọ́ tó bá wùwà mí fún yín ẹ wàá mọ̀ pé ah ayédàkọ́ ọmọ sì í mánì rárá fún àbí kí mánì rẹ̀ ó ṣe kí ni kó dínkù méjì tó wà náà ni ìmánì tá a wí yìí àwọn àlùfáà ní iṣẹ́ eré náà ó ti wọnú ìmánì gẹ́gẹ́ bí àdìsí anábì wa Muhammad sallam anábì ní alẹ́ ìmánì bid'un wa sab'una aw bid'un wa situna shu'ba anábì ní ìmánì tá a bá pín báyìí tá a kalẹ̀ báyìí a pín sí seventy something àbí sixty something anabi ọ̀dà kọ iye tó lé anabi kan ní seventy àti díẹ̀ àbí sixty àti díẹ̀ anabi ní taba ní ká lé imani kalẹ̀ fa afdoluha èyí tó wá lọ́lá dùnú iman kawlu la ilaha illallah òun náà ni kéèyàn ó máa sọ pé kò sí ẹni tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sísìn lẹ́yìn ọlọ́run tá à ń pè ní la ilaha illallah kó sì rìn lẹ́nu ẹ̀mí ẹ̀ kó sì máa kó sì ṣe kíni kó gbàgbọ́ anabi ni èyí tó lágbára jù nìyẹn òun náà ni shahadatu an la ilaha illallah wa adinaha anabi ni èyí tó rẹlẹ̀ jù nínú iman nínú àwọn ìpín iman nígbà tá a pín tán èyí tó rẹlẹ̀ jù imatatul adha ani tariq òun náà ni kárí nǹkan tó lè ṣe èèyàn ní sùtá lójú ọ̀nà bóyá ìgò ni o kòtò ni o èso ni o irin ni o òkúta ni o ó páàkì mọ́tò rẹ̀ ó gbé e kú lójú ọ̀nà lọ náà ni lọ páàkì ọ̀kadà rẹ̀ ó mú ọ̀jàgà yẹn kú lójú ọ̀nà ànábì tó ṣeun ìmánì ni alákọ̀ọ́kọ́ èyí tó ga jù ọ̀rọ̀ àbí ẹ̀sìn tó wá ní ká mú nǹkan tí ó sì yàn sùn takú lójú ọ̀nà fẹ́ni tí ń bọ̀ tá a mà àbí wọ́n mẹ́ni tí ń bọ̀ jàmá tọ́ ibi ẹ̀sìn wa dáadé ó tó wá gbé àgbékalẹ̀ pé àní ẹ̀sìn dáadáa sẹ́ni tí ń bọ̀ lójú ọ̀nà yẹn tẹ́ ẹ̀ mà ó lè jẹ́ muslim ó lè jẹ́ káfíìrì ó lè jẹ́ nasara ó lè jẹ́ yahudi ó lè jẹ́ àwọn ẹranko gan kí wọ́n má fara kọ́ wa rescue wọn látara pé o gbé nǹkan yẹn kó lójú ọ̀nà ká má fara pa yẹn ó ń tọ́ka lérí pé ìmánì ń bẹ lára rẹ̀ ṣe é mọ̀ pé nígbà wọn ní kéèyàn ó mú nǹkan kúrò lójú ọ̀nà torí àwọn tí ń bọ̀ tá a mọ̀ bóòlù àṣì wa máa ṣe sùtá fẹ́ni tá a mọ̀ tí ń bọ̀ bóòlù àṣì wa máa ṣe sùtá fún mùsùlùmí bóòlù àṣì máa ṣe sùtá fún ẹbí bóòlù àṣì máa ṣe sùtá fún ìyá àti bàbá wa bóòlù èèyàn ṣe wá jí làárọ̀ tí ó wà la ìyàwó rẹ̀ ní tí ó là ní bẹ́lítì tí ó fin wọn ni abu ẹ mú ọ tí ó mú jáde jama yóò sí imáni la rẹ kátó wàá gbé yẹn wàá gbé ban yóò máa lọ lè pẹ́ ní àbí bọ́ǹbù yóò wà ní jihadis làwọn àwọn ní imáni àwọn jagun sójú ọ̀nà ọlọ́run àwọn afáàní wọn hun wọn ni wọn rọ wọn ni wọn manufacture wọn ni they are no muslims kí ni mo apẹ ní chọọsì inú silamu kọ wa. anabi ni walhayawu shu'batun minal iman anabi ni kéèyàn tún wá ní tìjú òun náà tún ó tún jẹ́ kan nínú àwọn ìpín tí imáni pín sí ẹni tí ó ti ní tìjú àwọn àlùfáà ní kò sí tí o lè ṣe anabi alhayawu khairu kulluhu anabi ni sẹ rí tìjú òun ní gbogbo rẹ̀ ẹni bá ti ní tìjú àwọn àlùfáà wọn ní ilé ayé yìí ọ̀dà fún ẹni bá ní tìjú owó ní wọn ẹni bá ní tìjú kò ní wùwàkiwà ànábì wa ní ìtìjú yẹn gan ara yín máa ní sẹ́wọ̀n pé ìwà ní ìtìjú ó ṣe pé tí a bá ń sọ pé à ìmánì wa ìmánì wa ká má jì ọ́ mọ síbi pé ọkàn wà nù ẹ̀mí wa lásán o ká má jì ọ́ mọ lẹ́ni pé àá ṣebí àṣàwọn sọ láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá ọwọ́ ṣe zikiri dán ọ dárúkọ ọlọ́run dán lọ́balọ̀ lè mú olóńgbò àyè ó ti gbé agbada kaná tó ti gbóná sáì ẹ̀rìn ẹ̀wọ̀ imán ṣe <laughs> imán nínú jama ó si ju olóńgbò àyè ó sì jù ú sínú agbada gbóná pẹ̀lú atara méje ó wá lọ tán ó ṣe bí ó ṣe ṣe àwọn tó mú tẹ̀sùbà la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ẹ̀ eh. ìmánì kan ò ní ìmánì nítorí tí ń ṣe ni pé òun gbà pé ọ̀rọ̀ ìmánì ọ̀tọ̀ lèyún iṣẹ́ ọ̀tọ̀ ni àwọn afáwọn ní mistake ni o bó ṣe wà lẹ́mìí rẹ̀ ń bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọmọ jáde iṣẹ́ rẹ̀ ọmọ wa bá a mú. imani ta wá wí ibo láṣẹ rí kálukú náà ní wá imani nítorí pé yín padà kan àwọn àǹfààní imani láwọn àsìkò díẹ̀ ta fẹ́ lò yìí àwọn àǹfààní imani fẹ́ni tó bá ní màá kà àmọ́ kó tó di pé a wà ní imani yẹn tá a fi wá jàǹfààní ẹ̀ níbo la ti rí imani ọlọ́run sọ ní Koran ó ní innamal mu'minuna idha dhukira Allahu wajilat qulubuhum ọlọ́run bá láwọn tó ní iman àwọn olùgbàgbọ́ òdodo idha dhukira Allahu wajilat qulubuhum tí wọ́n bá dárúkọ Allah ẹ̀mí wọn máa gbọ̀n nítorí pé wọ́n nígbàgbọ́ nínú Allah yìí kí lè ní Allah sọ. So وإذا تليت عليهم آياتنا tí wọ́n bá wá ń ka àwọn àyà fún wọn tí wọ́n bá ń ṣe wáàsí fún wọn. zadatihum imana imani wọ́n sì lékún kí ni wọ́n ní mani sàlékún imani ìjàmà kí ni wọ́n pè àṣàlátù <laughs> ẹ ẹ mọ tí wọ́n pè ìjàmà wáàsí ni ká máa mú àyà ọlọ́run ká máa kà á fún wa iṣẹ́ táwa àfa jogún lọ́dọ̀ àwọn ànábì ọlọ. al-mau'iza ìmọ̀ ara kìsẹ́ ti wá àṣìṣe lé ìmọ̀ lọlẹ̀ gbọ́ wá sí ọ̀dọ̀ àwọn olùmọ̀ ìmọ̀ ra ìwé ẹ̀sìn láti máa kà á fúnra ara yẹn wọ́n ní níbẹ̀ ni àlékún ìmọ̀ ni ó sì máa ṣe kínní ni ó ti máa wá ààrẹ náà ní halikọ tẹ bá wo àwùjọ wa lónìí bá a ṣe ń lò yìí tẹnìkan bá ti ń sọ̀rọ̀ ìmánì báyìí àwọn ẹ̀sìn ọ̀sán pé ah ìmánì ìmánì ìmánì kíni ayé ti bàjẹ́ tayọ gbogbo tí wọ́n sọ kò wá sí téèyàn ó ṣe téèyàn bá ti ṣe pẹ̀lú ìmánì àbí téèyàn gbọ́ lọ́wọ́ bá gbọ́ lédi tọ́lọ́hún sọ lédi nǹkan yẹn èèyàn padà rí i pé ntọ́lọ́hún fẹ́ kéèyàn orí yẹn padà rí i sẹ́dáàlù Quran Karim ẹni tí ọba wà ní maka tí ọba lò yóò sì máa jìyà alukurani Karim ẹni bá ń bẹ nínú oko oko abẹ́kúta oko lọ́rin bí tí ń bá ń lò yóò sì máa gbádùn. ìwé yẹn òun náà ni agbọ̀rọ̀ ní imani pẹ̀lú ẹ̀ nítorí òun ni ó ṣàlàyé kí ni Ọlọ́run fẹ́ kí ni Ọlọ́run fẹ́ ibẹ̀ sì ni wàá síwájú ma wàláhìtọ́lá wàláhìtọ́lá Ọlọ́run ní fi ń búra yìí gbogbo tó wà nù alukur'an karim lápapọ̀ kéèyàn máa bẹ lọ́wọ́n ọba pé ọlọ́run mọ́sàájì ìṣe mi àti wà mí jẹ́ ọ máa bá ń tọ́wà ní kuraani mu ibẹ̀ ní sinmi wà èyí tí ọ̀dà tọ́wà ń bẹ kọ́lọ̀n lé mi jìnnà sí èyí tó da kọ́lọ̀n jìnnà máa ṣe ìwọ lọ gbégbé ṣe ayé rọrùn. ọ̀gá báǹkì kan láìpẹ́ yìí iná àwọn mánéjà báǹkì FCMB gbogbo àná làgbọ́rọ̀ yìí three hundred and fifty million lówó rìbá tó yá àwọn èèyàn síta ẹ̀mọye tó ń náà rí ẹ̀mọye mílíọ̀nù tí ó rí tó ń bá wọlé pẹ̀lú èlé rẹ̀ owó jáde tán owó ọ̀wọ́lé mọ́ ọbọ̀ síbi kò ti ná èlé tiẹ̀ gan ó ti bẹ̀rẹ̀ sí búlò rẹ̀ ìgbà owó ń bọ̀ wọn lọ́ba lọ́lẹ̀ bá pásítọ̀ wọn pé tọ́ pásítọ̀ ẹ sọ fáwọn ìyàwó àtọmọ ẹni kí kámọ̀ bí wọ́n ṣe máléjì o ní tó ń fẹ́ ṣe nísì tí pásítọ̀ náà ti pariwo pariwo ti pariwo àdúrà òṣìṣẹ́ ó ní tó ń fẹ́ ṣe nísì oye nǹkan wọn ní dá o ẹ sábà ń sọ fáwọn ọmọ àtìyàwó ẹni kámọ̀ máléjì ara wọn pásítọ̀ ní kí ló wá fẹ́ ṣe ó ní ẹ̀rí tó ń ṣe wọ́n lọ sí kọ́ ọ́ bá pò ó sì mú ọmọ jáde ó sì tara ń ba lérí jama ṣe bọ́lọ̀ ni ẹ má jẹ rìbá ni ẹ má gbowó èlé ẹsẹ̀ má fún yàn ó ní wàá yín lamtẹ́ fáálù ọlọ́wọ́n bá ní tẹ́ ẹ̀ bá stọ́ọ̀pù kẹ́ ẹ má gbowó èlé owó nàpó àbúrò náà kí náà ń pè nàpó náà ni ọlọ́sẹ̀ níjà máa pè dípò táwọn fi lọ lè ra yá owó èlé àbí wọn làwọn ìjà máa gbé àbí tẹ́lẹ̀ bá máa gbé tí wọ́n sì débi tó ti yà ní àgbọ̀ tó wí ẹ̀hẹ́n wọ́n sì dá padà sílé yọ́ máa lọ lè sinmi. ọlọ́run bá ní wàyí lámì tẹ fàálù ọlọ́run bá ní tẹ̀ bá stop bẹ̀ tẹ̀ bá filẹ̀ fàhàdánù bẹ̀ haribi minallah ẹ máa palẹ̀ mọ́ ogun látòdì mi ọlọ́run nígbà ọlọ́run fẹ́ bá arákùnrin jagun fúnra ọlọ́run ọba náà ló gbé ìbálẹ̀ lọ́wọ́ pé ìwọ náà ni ń lò fún ara rẹ̀ wọ́n gan lọ́sọ̀mọ ogun tó fi bá rẹ̀ jà. bí gbogbo ọ̀rọ̀ tó wà ní Kùránì ṣe wá rí nìyẹn ìgbésí ayé ẹlòmíì tí ò balance dàárọ̀ yìí azinan àfìgbà tí stick bá rò bá pọ̀ dáadáa kí nǹkan tó balance azina. sẹ́wọ̀n gbọ́ àwọn ẹlòmíì lọ́ọ́ máa ń ta táwọn ẹbí ò sì mọ̀ tó ń gan òsì declare fáwọn ẹbí látara zina nǹkan ti bàjẹ́ lára ẹlòmíì tó jẹ́ pé Ọlọ́run nìkan ló lè tún ṣe látara zina bẹ́ẹ̀ náà lọ́tí bẹ́ẹ̀ ni gbogbo àwọn crime crime rí sísè o lè ní iman kọ́ ọmọ sẹlọ́n o ní iman kọ́ ọmọ wojú ọlọ́n àwọn fáà níbi tá a ti rí iman ká má dara wa láàmú ọlọ́n ti sọ wa idha tuliyat alayhi ayatuna tí wọ́n bá ti ń ka ọ̀rọ̀ wa fún wọn zadatul imana ìmọ̀ ni wọ́n máa lékún ibi tó ti máa wá ọ̀rọ̀ ọlọ́run gbọ́ ibẹ̀ lọ́mọ wá sí kínní lọ́mọ wá lọ àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba wọn máa mú wọlé inú lẹ́yìn ó kó sí ìdílé ní tó bá ti kó lébi twenty ìpótò ajá àtàwọn ọmọ ọyẹ ìkọ̀ọ̀kan ọyẹ jọkọ̀ọ̀kan àbẹ́ ẹ̀ ráàyè ọ̀dà méjì méjì ní weekend a máa wo ẹ̀kọ́ wò la kọ́ nínú táwọn yìí ní ó bring imani sínú lẹ́nìí kì í ṣe tẹlifíṣàn àti fíìmù fíìmù àti drama òun máa ń pa ìmánì rẹ̀ nù ẹ̀mí yẹn gbogbo crime tọ́lọ́wọ́n fẹ́ pátá ni wọ́n máa ń fi sínú fíìmù tí fi máa ń ta tí wọ́n bá ti fi síbẹ̀ ẹnì kankan rẹ̀ la. wa min thamarati al-iman ẹ̀ máa yá mi wọ́n ní nínú èrè téèyàn jẹ téèyàn bá ní ìmán ọlọ́run ní jẹ́ ìmánì wọ́ bọ̀ wọ́n lálẹ́ àkọ́kọ́ al-hayatu tayyiba èyàn lulẹ̀ ayé tó dáa ọlọ́run ní man amila salihan min dhakarin aw untha ọlọ́run lẹ́ni tí máa ń ṣiṣẹ́ rí lọ́kùnrin àbí lóbìnrin wa huwa mu'minun tó sì ní iman falanuhayyiyannahu hayatan tayyiba ọlọ́run bá ní ìgbésí ayé rẹ̀ ní ọ̀rọ̀rùn jù á tún gbèsè ayé rẹ̀ ṣe á fún ní sẹ̀mí tó èyàn ò lè rí sẹ̀mí tó àbí kéèyàn ní iman bí iman bá ṣe wá tó bẹ́ẹ̀ ni ìgbésí ayé yẹn ó ṣe bẹ́tà tó. anabi fi ni ajaban li amri al-mu'min anabi ni ọ̀rọ̀ olùgbàgbọ́ òdodo ìmọ̀ni o yọ ọmọ sẹ́yìn lè mọ̀ni inna amrahu kullahu lahu khair gbogbo ìṣesí àtọ̀rọ̀ ẹ̀ dáadáa ni òré wa ń bẹ̀ fún wàlẹ́ dáadáa àdìkàlẹ̀ ahadi illa lil-mu'min anabi lẹ́nu kan ò ní rí dáadáa ní gbogbo gbà àfẹ́ntọ́ bá ní imán ṣe ilé ayé ọ̀tọ̀ àsìkò tó wà lọ́wọ́ yẹn àsìkò tí ò ní í sí àsìkò tí èèyàn rẹ̀ rìn àsìkò tí èèyàn dunnú àsìkò tí ó pọ̀ àsìkò tí ó kéré bá a ṣe ń lò nìyẹn kò sẹ́nìkan tí ò ní lò bẹ́ẹ̀. ànábì wa ní gbogbo ìgbà tó bá wà dáadáa yóò máa gbígbé ṣayé dáadáa ni ànábì ní o in asọ́bàtì o sàrà tí abádùnnú ṣàkàrà yóò dúpẹ́ fàkànà tẹ káyìrà la kó dúpẹ́ yẹn náà ló lóore fún wọ́n in asọ́bàtì o dọ̀rà tàbá Fakana ti khayra la kó ṣe sùúrù yẹn náà lóore lórí tó o bá ṣe sùúrù kí ló fẹ́ ṣe owó sọnù òun ronú apatẹ́nsàn plus kíni pẹ̀lú owó nù ọ̀fẹ́ àdáwò mi fẹ́ dénú ọ̀ọ́ka sara lẹ́ẹ̀kan náà lọ́wọ́ nǹkan mi ṣe ẹnìkan lọ sọ owó nù jóni lọ́ba ní ẹ̀fínwó lọ òun lè pokùnso mu ní à bọ́ bá pokùnso sùúrù tó ní àdéhùn eh, ibo náà pé àdáwò míì eh, ṣé orí okùn tó pàṣọ ni àdáwò yẹn wá ju ẹ̀wọ́n tó bá ti kú sí ò ní rówó mi tó nà mọ́ èyí tó náà náà ní ànágbẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wa lè ní tọ́lọ̀ bá dá wa wò tá a bá ṣe sùúrù a wà fi àdáwò yẹn a wà fi kó àwọn problems mi wá sínú ayé wa wàláhì wàláhì bọ́lọ̀ bá pa ọ́ nísìn wàláhì ọlọ́run ṣe tó ṣe bá àwọn kan náà wọ́n jọ bí yín lóòjọ́ tí wọ́n sì gbóhùn wálé àtọ̀sípítà jẹ́mọ́ èmi rò pé àwọn kan lọ skul táwọn parí èmi ìgbà tí tó twelve years age lọ́lọ́run ti mú àwọn sọ́dọ̀ ìwọ ti wá wọ forty one ọjọ́ forty two ọjọ́ fifty kò sí ní tọ́lọ́run ó ṣe fún ọ oyè tó gbọ́dọ̀ mọ́ dúpẹ́ bá tẹ́ òkú kalẹ̀ tí wọ́n bá gbọ́ ọmọlé wa lọ́wọ́ kí láǹkà wí alihamudulilayi mi bókù bá kú náà kí láǹ sọ alihamudulilayi náà nì. tí èèyàn bá dénú yín máa ń tán pátápátá gbogbo ntọ́lọ́ máa ń ṣe fún dáadáa ni torí yóò ní èrò dáadáa sọ́lọ́n lórí gbogbo tí máa ń bànú jẹ́ pé àmọ́ bóyá ọlọ́run mú eléyìí wá nítorí nǹkan kan tó fẹ́ ṣe lábẹ́ tá a ṣe ni tá a mọ̀ ẹlòmíì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọ̀dàn wò kó lè bá gbọ́rọ̀ ni ọlọ́run pé tí wọn bá dàn wò ní gbọ́rọ̀ níbo tí wàá gbọ́rọ̀ ni ó ti wàá dọ̀rẹ́ ọlọ́run ẹlòmíì ọlọ́run dàn wò kó lè bá a má dìde lóru tádàn wò yẹn ọba dẹ́kun ní dìde ọlọ́run sì fẹ́ fi sáàrin àwọn ẹni rẹ̀ anabi ni gbogbo ntọ́ba ṣẹlẹ̀ sólùgbàgbọ́ òdodo kí lànà bí pé dáadáa síbẹ̀ ní lọ́dọ̀ tiẹ̀ náà sọ ma pé bọ́ọ̀bù àti nkàrà ń sìn á ti mọ̀ pé ìmọ̀ nìrò tó bí kankan bá ti ṣẹlẹ̀ nínú fámìlì gbogbo àtìyàwó àtọmọ kálukú náà pé ah, ẹ má dọdọ dáadé o dáadé ń bínú lọ́wọ́ o <laughs> ee eh? kódà báwọn yẹn bá wá béèrè báwọn yẹn bá wá béèrè rà ní ọ̀rẹ́ sọ fẹ́ rà lájì padà wá múdù tí wọ́n wá ń sìn ó ti múdù ọ̀dà nínú àgbọ́yẹ̀sìn wa wọ́n ní kò sí gbogbo múdù téèyàn wà tí èsè kínní tí èdà Umar bin Khattab lọ́dí àlàní onítọ̀hún bá jí báyìí ìtọ́wá ti ṣẹlẹ̀ sóhun láàárọ̀ báyìí wọ́n kà sára ni tó bá di ètò dùnmọ́ òun ṣe alhamdulilah ètò bá bá òun jẹ́ òun ṣe alhamdulilah òun wàá sọ fọlọ́n pé ọlọ́run bá òun mú kó òun tó máa ro èrò dáadáa sọ́lọ̀ yìí pé alẹ́ rò pa burú ni kọjá pé oore lọ́wọ́ ní abẹ́rẹ́ tí wọn bá ti ní usnu dhanni billah èrò dáadáa sọlọ́n ọmọ wa gbèsè ayé tó ṣe kí ni ìgbésẹ̀ ayé tó bẹ́tà ìgbà làwọn yóò máa wù ọ pé ah, kọ́dà wọn máa wù ọ pé lágbájá yìí owó burúkú bẹ lọ́wọ́ ẹ o kò sígbà tẹ dọ́dọ́ rẹ tí ò ní bùn yín kàn ìwọ láwọn mọ̀ pé ẹ̀. Eh, <laughs> nídìí òní tẹ wá mo tẹ gbowó oṣù ni mo ti fún yín five thousand bẹ́ẹ̀ lẹ́ni tẹ wá tẹ́lẹ̀ ní bukata five thousand five thousand fifty naira ní lọ́wọ́lọ́wọ́ mi àmọ́ torí bùkátà yín yẹn tí mo pé báyà tó fọkàn sọ́dẹ̀ lómi àfọ̀dọ̀ mi ló fi wá yọ fifty naira sápò ara rẹ̀ ó wá kó five thousand lé lọ ẹni tó wá gba five thousand mọ̀ pé ah ten thousand gan lẹ́yìn kó fún un àmọ́ tó ṣe wọ́n lé nítorí pé òun ti gbà pé ọlọ́run ròyìn àwọn ẹni rẹ̀ ó ní àlẹ́fẹ́ yóò fi kú náà fi sàrà àwọ̀dọ̀ra ọlọ́run láwọn ẹni rẹ̀ wọ́n máa náwó lásìkò tó pọ̀ wọ́n tó máa náwó lásìkò tó so lọ. ẹ̀yin ọmọ wa wò pé gbogbo àní ní sẹ́kínni ní bẹ gbogbo àsìkò ìmánì ló ló ọfẹ́ wà nú àwọn tọ́lọ́run ròyìn ni ní fi na nígbà tọ́pọ̀ àtìgbà tí ò sí láti fi nu omi kó lójú àwọn èèyàn àkọ́kọ́ àǹfààní tá a jẹ imani ó náà ni ẹni kọ̀ọ̀kan wa ilé ayé wọ́ balance tọ́ ọ bá imani ilé ayé rọ balance kádàrá ó kọ́kọ́ fúyẹ́ lọ́wọ́ rẹ torí kádàrá bá ti fúyẹ́ gbogbo yòókù ti fúyẹ́ torí bí tẹ́pọ̀lọpọ̀ ti ń ṣubú náà ni bọ́lá ọ̀sẹ̀ fẹ́ kọ́ wà náà lọ́wọ́ ọba ṣetán tí ó yí padà òun náà ni ó yí nǹkan padà ọlọ́run mọ́ wa yí wa padà sáyidá ọlọ́run agbára ọlọ́run ẹlẹ́ẹ̀kejì jama nínú àwọn àǹfààní iman òun náà ni àlùwìláyà èyí ó di ọ̀rẹ́ ọlọ́run tó ti fẹ́ dọ̀rẹ́ ọlọ́run gbìyànjú kí iman rẹ ó máa pọ̀ lára ọlọ́run bí iman rẹ bá ṣe tó lára ọlọ́run ló ṣe dọ̀rẹ́ ọlọ́run ọba sí ọlọ́run sọ nu Qur'an ọlọ́run ọba ní alá inna awliya Allah ọlọ́run láwọn ẹni ọlọ́run àwọn ọ̀rẹ́ ọlọ́run la khawfun alayhim ń ka fún wọn wala hum yahzanun yìí sì mú bànújẹ́ kúrò fún wọn alladhina amanu àwọn tó ní má ní o wakanu yatakun tí wọ́n sì ń bẹ̀rù ọlọ́ kí ni mo yàn bẹ̀rù ọlọ́ iman náà ọlọ́run láwọn tó ní iman lọ́rẹ́ tó wọn ọlọ́run wọ́n bá fẹ́jọ́ rí ọlọ́run iman rẹ̀ ni kò mójútó ọlọ́run ní dhalika bi anna Allaha mawla alladhina amanu bá ní èmi lọ́rẹ́ àwọn onígbàgbọ́ òdodo wa anna al-kafirina la àwọn akèfèrí àwọn ọlọ́rẹ̀ẹ́ wọn ò ṣe kíni wọn ò lọ́rẹ̀ẹ́ ọlọ́run tuntun sọ́nà àyà mi ó ní Allahu waliyul ladina amanu ọlọ́run lé mi lọ́rẹ́ àwọn olùgbàgbọ́ òdodo yukhrijuhum mina dhulumati ilan nur òun máa mú wọn kó nínú ìmọ́lẹ̀ bọ́ sínú nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ walladina kafaru ó láwọn kèfèrí tiwọn tí wọn ò ní gbàgbọ́ awliyahum tagut ọlọ́run ní èṣù lọ́rẹ́ wọn níbi ọwá ni wọn lọ́rẹ́ sẹ́ńtẹ́ wàá lé èṣù lọ́rẹ́ lọ́rẹ́ lóòótọ́ àyà ìyá wa fi tú títọ̀ ọ̀hún ọlọ́run ní èso lọ́rẹ́ wọn sẹ́yìn tí wọ́n ti ní àbá ọ̀rọ̀ ìmọ̀nìkọ́ yìí sórí ibi tí ó ti yọ lọ ọ̀dọ́ kínní ọ̀dọ́ ṣetán ọlọ́run wa ní láàmú ọ̀la làwọn ẹni bá wá ní ṣetán lọ́rẹ̀ẹ́ sọ́wọ́ lọ́rẹ̀ẹ́ tọ́jú pé yọ padà pa lẹ́kùn àwọn àlùfáà wa wọ́n ní nínú àwọn oore téèyàn ò rí nínú iman àdéṣikò halal tayyib ọlọ́run máa darí àdéṣikì tó ò ní sunkún lẹ́yìn rẹ̀ arísìkì tó òní káwọ́ pọ̀ yẹn rojọ́ níjọ́ lè kíá ọlọ́run máa darí ẹ̀ sọ́dọ̀ rẹ̀ sórí tó bá tẹ̀yìn fọ́ọ̀fù nínú haram nínú owó haram tó wá ń pè ó ń dáa fún ọ kò dáa fún yẹn o bó ti ní iman ẹni wọn báyìí tó jẹ́ tiẹ̀ nínú àlọ́ fàyọ àbí tọ̀ bó bá ti wá fàyọ bẹ́ẹ̀ ọ wà dolówó ẹ mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe dolówó pẹ̀lú ẹ̀ àwọn àdánwò calamity problem sòrò wàhálà ayé tí máa jálùyàn tí máa ń gbọ́n owó lọ ọlọ́run máa wá gbé kó fún un bá ní ọmọ yìí fọ́fún nínú haram pé a ẹ gbọ́ bá a bá lù bẹ́ẹ̀ a lè rí bẹ́ẹ̀ owó ìlú owó gbogbo wa ni ọlọ́run máa wá kẹ́ àwọn wàhálà àárẹ̀ fìtínà eh, ọlọ́run máa wá kẹ́ fún yàn ọkàn mọ́ lọ náà ní lọ́ọ́ lọ́ba ṣe mistake yìí ti mọ́tò bàbá olówó kan nígbà tó fún ọ pé five hundred thousand náà ta pọ́ńtà yẹn five hundred thousand yẹn mọ́tò yìí twenty five million pé yẹn ṣe wọ wàhálà kí lọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ yẹn jàmá kí lọ́lọ́run fẹ́ gbà yọ gbà padà ni wọ́n ní arísìkì halal nínú ìmánì lọ́wọ́ ọlọ́ni wàlọ́ anna ahlẹ̀ kúrọ̀ àwọn tí wọ́n bẹ nílùú yẹn amanu tí wọ́n bá ní ìmánì wọ́n ta kàwé tí wọ́n ti payọ̀ ọlọ́run láfàtà àna àlẹ́yìn barakati minas sama ọlọ́run ọba ní a sì ọ̀nà àrísìkí fún láti sánmà wal ard a tún sí àrísìkí fún láti inú lẹ̀ àrísìkí bẹ́ẹ̀ sánmà ń sì bẹ́ẹ̀ lẹ̀ nínú ẹgbẹ́ wa nínú àyà mi ọlọ́run wa kana haqqan alayna ọlọ́run ọba ní ó ti di dandan lérí wa ọba tẹ́ni kankan ò lè mú àmọ́ ó sọ ọ́ di dandan lérí ẹ̀ ipe mo sọ ọ́ di dandan lérí mi nasirul mu'minin kí n ran àwọn tó bá ní ìmánì lọ́wọ́ kí n ṣe nẹ́sìrì fún ọlọ́run ni mo sọ di dandan lérí mi nítorí ìmánì tí wọ́n ní sí kọ́lọ́run tó sọ nǹkan di dandan lérí ẹ̀ ẹni tẹ́ni kankan ò lè mú olùgbàgbọ́ òdodo náà ti ó ti ṣe kankan síwájú ọlọ́run nínú àwọn àǹfààní iman alaamunu taam wọ́n ní ẹni tó bá fẹ́ kẹ́mi wọn balẹ̀ tó bá fẹ́ kẹ́mi wọn balẹ̀ wọ́n ní kó lọ́lọ́ nìkan tó bá ti fẹ́ ní fọkànbalẹ̀ gbára lọ́lọ́ nìkan tó bá fẹ́ ní stijaba nínú àdúrà má fọkàn sí nǹkan mímọ́ lẹ́yìn Ọlọ́run lẹ́ni stijaba táwọn wákàkì ọ̀pọ̀lọpọ̀ wá ẹ̀mí wọn ò dúró lọ́dọ̀ Ọlọ́run alẹ́ ni ti ń lo ni kìmáàrù alẹ́ ni ti ń lo ni kọ́ọ̀bù alẹ́ yẹn ti ń ṣe súnà ti ń lé sóògùn lọ́dọ̀ àwọn jálàbí ani tọ Ọlọ́run ra Ọlọ́run mọ̀ pé ìnira ló mú adébẹ̀ ó dùn ó gbandi kan ni níjọ́ bá pọ̀ gbàǹdì rẹ ló dùn wájú ọlọ́run òní mi níjọ́ bá kéré ó dùn wájú ọlọ́run òní mi eléyìí ni lèmi fi máa ń balẹ̀ ọlọ́run wa ni alladhina amanu àwọn tó bá ní iman walam yalbisu imanahum bidhulmi tí wọn bá fàbòsí kún iman wọn kí náà gbọ́dọ̀ àbòsí ìfọkànsọ́dọ̀ ẹlòmíì ulaika lahumul amn ọlọ́run láwọn yẹn lọ́kàn wọn ó ṣe ọkàn wọn balẹ̀ wa hum muhtadun àwọn ni wọ́n sì wà lójú ọ̀nà gbogbo ẹni tí bá ń dọ́gbọ́n sí ọlọ́run ní kò sí lójú ọ̀nà ṣe rí ibi tí ìmánì wà ibi tí ìfọ̀kànbalẹ̀ wà inú ìmánì tí ìmá ti fẹ́ kọ́kànrọ̀ balẹ̀ ọkàn mọ́ gbígbé ṣayé ìgbà tí o sì kankan ìkan sì bẹ̀ àbí o sì nǹkan jama wọ́n nàfà sáà ló kọ́ ni ọlọ́run ní sádìmí níbi àwọn tí wọ́n fi atẹ́gùn sí tí wọ́n dì kí àṣà sí wọn mọ̀ mọ́ ọ. ọlọ́run sọ fún anabi rẹ sí nǹkan òsínú omi sáré gáàsì kí ìsáwọ kábà ọlọ́run ní tètè wá sọ lọ́dọ̀ mi kí aburú òru wọ kọ́mọ́ sí kínní ọ wà lọ́sàn gan sọ kátó wá tó tó ti yan lọ ọlọ́run ní aburú wà lóru èmi ni kò tó sùn omi sáré hásì ní ìsá àsádà àwọn èèyàn tí wọ́n máa ń gbẹ̀gbẹ̀ oore tí wọ́n wo oore báyìí tí wọ́n sì ma tí àṣetánì burúkú sì lọ lè ń látàrí tí hasidi ìdá hasada ayini ìdá ayada ẹ wá ní òsì nǹkan nǹkan ń bẹ kò sí àṣàṣì kúlọ̀ àti bàbá alábàbí nàásì bóòlù ọlọ́run ti sọ kalẹ̀ léyìí tó dàrú mọ́ àfa àbíbọ̀ agégele lójú ó dàrú mọ́ lọ òun ní òsì ká tẹ̀síwìrì àwọn afẹ́sì nílẹ̀ ka ọ̀rọ̀ àwọn orientalist lérí net ó ní báwo ni wọ́n ṣe sàṣà nábì pé àdìsí tó ní wọ́n sàṣà nábì yẹn pé àdìsí yẹn correct. Uh, látọdún mélòó àdìsí tó ti kọ̀rẹ́ ti kọ̀rẹ́ ti ti pẹ́ ti pẹ́ kán tó bí bàbá yàtìyẹ́ àwọn ọ̀tẹ́sì ni wọ́n lọ lé hun sínú nẹ́ẹ̀tì ló ń bá ń kà nígbà àwọn kèfèrí wọn ní pé ànábì pé síra ànábì sọ wọn ṣàṣẹ ọ ni bóò ni àṣàṣe òṣèwà máa ànábì lóòótọ́ ìbò wọ Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kò sì débi koran kò débi ọpọlọ ẹ kò débi koran wọn sọ wá àyíká lẹ́yìn gbogbo ayé kò sì pẹ́ tó fi lọ Ọlọ́run fẹ́ sọ agbára brabil falaki àti surat brabil nas ọlọ́run fẹ́ sọ agbára yẹn kalẹ̀ ló fi ṣe bẹ́ẹ̀ ó lo ànábì fún practical bí wọ́n sì ṣe ń kà báyìí ni ìdè yẹn sì ń tú káwa ni ó lè máa kà á ti dé ìbá kí ni tó bá di àwa náà wọ́n wá ní bó ni wọ́n ti sàṣà ànábì ọlọ́run ànábì Musa aleyhi salatu wa salam tọ́wọ́ wà níwájú firaun táwọn ọmọ ìyá firaun àwọn ọmọ ogun firaun àwọn ológun rẹ̀ tí wọ́n ju ọ̀pá àti okùn lẹ̀ kí ló ọ̀pá àti okùn kí ló dà yukhayyalu ilayhi min si'rihim annaha tas'a ọlọ́run bá ní yukhayyalu ilayhi ó sì dàrú mọ́ anabi musa lójú ẹ̀rú wa ń bà ọ wá do ejò àti ọ̀pá àti okùn yẹn ọ wá do ejò lójú anabi musa yukhayyalu ilayhi kí náà ń pè sẹ́rù takhyil àṣàṣì ká dà nǹkan rúmọ̀ yẹn lójú ni ọlọ́run ni la takhaf mọ́ bẹ̀rù innaka antal a'la ìwọ ló lékele ni tọ́ tí kàn bá mú ni bóun ní sọ ma bẹ̀rù èèyàn tó rókun àti ọ̀pá tẹ́rùmbà ọlọ́run ni ìwọ náà ju ọ̀pá rẹ lẹ̀ tẹ̀lẹ́kọ́ fún ma sọ́nà òun ó rí i pé yóò gbé gbogbo ẹ̀mí ó sì gbé ẹ̀mí pátápátá jama ọlọ́run ọba àlá ó wù ló ṣe bẹ́ẹ̀ bọ́ba ti wá ní imáni àìmọye òjò ni wọ́n máa rọ̀ ọ́ tilẹ̀ ọmọ ṣe kínní tilẹ̀ ò ti máa fàmú wọ́n kàn máa bẹ láyé ń tiẹ̀ wọ́n kàn máa gbọ́ pé wọ́n ní èṣù máa mú yàn wọ́n ní wọ́n máa ń sàṣìyàn wọ́n ní wọ́n máa ń ràn nǹkan sí yàn ọlọ́run ọba ọmọdé àbòbọ́ infun tí ṣètọ́n bá mú ọ tí wọ́n náà rí pé ara rẹ̀ yí padà torí máa ń ṣẹlẹ̀ mí tí ṣètọ́n ó de wọ́n ìmọ̀ yẹn ṣẹ̀gẹ́ kàmínà ṣètọ́n tó bá ti fẹ́ ṣe ń tọ́lọ̀ wọn ò fẹ́ ó ti gbàlejò ṣetán bọ́ọ̀ bá ti fàṣíkàrù lẹ̀ tó o ṣe sírù ta ni kò ní wá o yọ wá o ọlọ́run sọ níbẹ̀ ọmọ sí láàárọ̀ ọmọ sí rọ̀lẹ́ ọmọ sí láàárọ̀ gbogbo àti ẹ̀mí èso bá fẹ́ mú ọ a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi taama ara ló sì ba rẹ̀ bí wọn bá paná fíríjì. iman wọn ni máa fún yàn ní fọkànbalẹ̀ ní lóru lọ́sàn ọkàn máa lọ pẹ̀lú imani wọn wà nítorí pé èèyàn ti ní imani kéèyàn lè fi okun ọ̀gẹ̀dẹ̀ kéèyàn máa fi ṣe kíni kéèyàn máa fi gọ̀pẹ̀ kọ́ máa fokun ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ̀ gan àpẹẹrẹ pò ní imani kọ́ máa sáré anabidẹ <laughs> ni ẹ má ṣe kíni ẹ má sáré ọlọ́ọ̀ni tẹ ẹ bá sáré àákàn yín lójú mọ ìlú de la ajila ẹni bá ń kánjú àjánilá wọlé wọn la kàn lójú ọ ní mọ níṣe kura nìyẹn ànábì lọ Madina ó sì sá sínú kòtò nítorí káwọn táwọn bá ṣe kínní káwọn bá pa ó sì ń ṣàdúrà ó sì tún sá sínú kòtò ẹ má fẹ̀mí ara ẹ wéwu pẹ̀lú ìmánì tó ló ní o bàbá tí ń fẹ̀mí ara rẹ wéwu ò ní ìmánì náà ni àbí ò ní ìmánì náà ni níparí ọ̀rọ̀ mi jama òun náà ni pé ẹni bá ní ìmánì ọlọ́run ó rẹ àwọn màláìka kan máa tọrọ àforíjì fún lérí ẹ̀ṣẹ̀ rẹ̀ dìmọ́ òbí mọ́nà ìbá ṣe ń ga tó làwọn màláìka ọmọ bọ̀ bẹ́ẹ̀ lọ́hùn pé kọ́lọ́hún kọ́pọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ ọlọ́run bá ní alladhina yahmiluna al-arsh àwọn màláìka tó ń gbé alárasí lọ́wọ́ wa man hawlahu àtàwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ gbé alárasí yusabbihuna bihamdi rabbihim dojoojúmọ́ ni wọ́n ń kí ọlọ́run ni níbẹ̀ náà ni wọ́n tún máa tọrọ àforíjì fún gbogbo àwọn tó bá ní ìmánì bíi tiwọn yìí nínú àwọn olùgbàgbọ́ òdodo ipe gbogbo ohun tí wọ́n ti ṣe sẹ́yìn kọ́ra wọn pa gbogbo ẹ̀rẹ́. àdékùn àwọn màláíkà ń ṣàdúrà fún ọ lópin ìgbà tí ìmánì rẹ bá ń bẹ pẹ̀lú ọlọ́run. nínú ẹ̀ òun náà ni pé Allahu yudafi anu sahibil iman wọ́n lẹ́nu tó bá ní iman ọlọ́run ọlọ́run ní èmi ní máa dáàbò bò àwọn tó ní iman adépe ò ní di ìpàrọ̀ ò ní di òǹdè ò ní di ìgbàdí ò sì ní di kò lè kọrùn bọ́nú ẹgbẹ́ o torí protection ọlọ́run ní yudafi èmi ní máa dáàbò bò yín níbi aburú àwọn ọ̀tá tá a rí àtẹ̀yẹ́tà rí àwọn ọ̀tá tá a rí náà làwọn ìta máa bí wọ́n náà ń sọ̀rọ̀ ẹlẹ́yìn wọ́n ní wọ́n ń lépa rẹ̀ àwọn ìyẹn ṣe wá kéré ó ti yé àwọn èyí tẹ́ ẹ̀ rí iná wuyàrá kan wà wákà bí ìlú hu min haythu la tarawnahum àwọn àlìjánu àwọn àlìjánu tẹ́ ẹ̀ rí àtàwọn ọmọ wọn ọlọ́ni wọn rí yóò àmẹ́yàn rí wọn gbogbo wọn ọlọ́mọdé àbọ̀bọ̀ tí imáni rẹ bá ti nípọn wala yaj'ala Allahu lil kafirina ala lil mu'minina sabila ọlọ́wọ́n bá ní èmi ò ní fa olùgbàgbọ́ òdodo lé kèfèrí lọ́wọ́ ọlọ́run ní òun ò ní fa olùgbàgbọ́ òdodo lé kèfèrí lọ́wọ́ bó o ní kèfèrí ṣe fẹ́ mú olùwàgbọ́ òdodo ọ̀nà wo ni ọgbà mu àwọn àǹfààní tó ọba ti fẹ́ kí ipa ọ̀tá ọ̀ka ọ tó o sì fẹ́ kó o kó sínú páńpẹ́ ọ̀tá sàlékún ìmánì rẹ sì má ṣẹlọ sẹ́ẹ̀rí ẹni tí máa ń ṣẹlọ ipa èso ọ̀ka nínú Ramadan nígbà wọn ni wọn de èso mọ́lẹ̀ kí ló dé tí wọn ò tú torí pa ń sin lọ́hùn bọ́ọ̀bá wa ń ṣẹlọ́hùn ipa èso ọ̀ máa ka nítorí pé ó ti wíkì nu ìmánì torí imani yasidu bi ta'a imani lékún pẹ̀lú ẹ̀sìn wáyà nkúso bil ma'asiya yìí sì máa ń dínkù pẹ̀lú ẹ̀ṣẹ̀ ah ìfẹ́ kíkọ́ ọ̀tá ọ̀ka mi o ìfẹ́ kọ́ta ọ̀yọ́ mi o ìwọ náà má ṣe lọ́hùn bọ́ọ̀ bá ti ṣe lọ́hùn ọlọ́run ti ṣe náà fọ̀ yìí ọlọ́run ti dúró fún ọ bẹ́ẹ̀ bá sì ti wá di pé ẹ̀ṣẹ̀ yẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ní kéyìn kíni kéyìn ti wá ṣèkfàrù bẹ́ẹ̀ bá ti tọrọ àforíjì èyí tún lágbára padà. lẹ́yìn náà wọ́n lẹ́yìn tó bá ti ní iman ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò yọ ìbànújẹ́ kò nu ayé àti sọ síwájú látara bọ́lọ́hún ṣe ṣe ìgbésí ayé yẹn ẹni ó bá ní iman jojoojúmọ́ nínú ọmọ dùn ẹ̀yin lẹ́ẹ̀kan mọ́ wò ó pé akíní dunnú bòtí nínú ẹ̀mí títí ọlọ́run fún ní ìgbádùn ṣe rí ìgbádùn ẹ̀mí owó ọ̀ràn o gẹ́gẹ́ mo ti sọ síwájú ìgbádùn ẹ̀mí ọmọ ọ̀ràn ìgbádùn ẹ̀mí ìyàwó ọ̀ràn ìmánì ni máa ń fún yàn ní ìgbádùn ẹ̀mí. wọ́n ní mẹ́ẹ̀má ti wá ní iman gbogbo òṣòro tẹ̀ ń bá ní ọlọ́run ní sáàmà yẹsẹ̀ ń padà mú àbáyọ wá fún ọlọ́run sọ fún ànábì àwọn ànábì ọlọ́run ọlọ́run bá ní tó mánú na jèrùsùlànà ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run àlàwọn kò nu wàhálà ayé wàlẹ́dínà mánú.

kó o yìn yá hayu yá kọ̀yù ọba tí yọ ọmọ abẹ lọ gbére tí ọ̀fẹ́ yìí ti nǹkan kan yá arahama rọ imin ọba aláàánú ti sànú àwọn gbogbo èèyàn yá zalijalali wal ikram ọba alápọ̀nlé ọba tó tóbi jùlọ máa yìn la ilaha illallah la ilaha illallah máa pè é kò sẹ́ni tá a sìn lẹ́yìn wọ́n lọ́wọ́ la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin yá hayu yá kọ̀yù bi rahmatika astaghith máa pè é kò sí ọ̀nà míì ibi pípé náà lọ́la wà bẹ́ẹ̀ bá kalẹ̀kùn kalẹ̀kùn kalẹ̀kùn kalẹ̀kùn kalẹ̀kùn jama wọ́n bá padà yákẹ́tọ̀ padà sẹlẹ̀ wọ́n padà sí i ọlọ́wọ́n bá ní àwọn tá a là lánàá imán la fi là wọ́n bá a sì máa wá la gbogbo àwọn tó bá ní imán náà nìyẹn suratu Yunus ayé àwọn òtẹ̀rẹ̀ lẹ́yìn náà hidaya wọ́n ní dẹ́ẹ̀ bá ti ní imán ọlọ́wọ́n ọmọ gáìdì lérí ọ̀rọ̀ ayé rẹ̀ ọlọ́wọ́n ọmọ gáìdì lérí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ òní ọlọ́run inna Allaha la hadi alladhina amanu ila sirati mustaqim èmi ní màá fi mànà àwọn tó bá ní imani sójú ọ̀nà tọ́tọ́ kọ́lọ́mọ́ bá imani wà jẹ́ lẹ́yìn náà ṣàjáà èèyàn láyà ọmọ ya bọ́ba ti ní imani ò ní jojo mọ́ jama bọ́ba ní imani ò ní sekini jojo tí imani bá ti wà ọ wọlé àwọn baba yín lókè ó sì já pàrọ̀ tọ́wọ́ mẹ́ so já ọmọ ya. tó lọ inú ẹbí tó sì pé gbogbo àwọn àbúrò rẹ pẹ̀tọ̀ ọlọ́nìkan lọ́wọ́ òru yìí àti kòkò yìí tá a máa wá bọ́ lọ́dọọdún á fọ́ láàárọ̀ yọ. Allahu akbar <laughs> pẹ̀lú imani ìkàkà ò sí ní sọ ẹ gbọ́ ìkàkà ò ní ṣe kíni kò ní sọ àmọ́ tí wọ́n ti ní àbábọ̀ ah, ọ̀hún ìmánì tó gbé aláta èkó ìmánì àwọn alùsùnà máa ṣe tiẹ̀ o ìtàwọn máa ṣe ni o ṣe é mọ̀ pé wọn ò fọwọ́ sí pẹ̀lú rẹ tó ọ wà fẹ̀mí kọ̀ ọ fẹ̀mí ṣe kínni ọ fẹ̀mí kọ̀ ò ní bá wọn ṣe ó sì kórìíra rẹ̀ ó sì mọ̀ sọ́wọ́n àyè kan mọ̀ ṣe ọ wà fà wọn kọ́ mọ̀ bá dogun kọ́ mọ̀ bá di kínni àmọ́ ipá ka àwọn náà ló lérí ẹbí jẹ́mọ́ ọ wà àwọn bàbá bàbá àti gbogbo àwọn bàbá bàbá àfọkìnrin lára wọ́n ní èkéyìn ó tó lè fèsì ṣètọ́n tẹ́lẹ̀ èṣù lọ́fẹ́ fèsì kìí ṣe ní tí wọ́n gbé kalẹ̀ yẹn gangan ni kéyìn tó lè fèsì ṣètọ́n èyí ó ti gbára lé ọlọ́wọ́ bá tó dá ṣètọ́n pátápátá lẹ́nu fi máa ń bọ̀ pọ̀lọpọ̀ ẹlòmíì ẹni ọ́ mo bọ́ la wá ṣe báyìí mo ní bò lẹ́sẹ̀ àwọn àlùfáà fìràwọ̀ àwọn ológun fìràwọ̀ wọ́n ní wọ́n dé ọ̀dọ̀ faraoni ní àsìkò doha bíi wago mẹ́wàá musa náà ti wà ń bẹ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe ìdíje ìpè ta ló lágbára jù sọlọ́wọ́n ọba rẹ musa ni àbí faraoni àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n láwọn sahara yìí wọ́n ní wọ́n lé sẹ́fúntì gbogbo wọn wọ́n ti bẹ́sùn múlẹ̀ débi pété bá dáwọ́ tẹ̀yàn èso sì máa bá yẹn jà wọ́n wá kó gbogbo agbára wọn dání nígbà wọn wá rí i pé ejò tànàbí Musa ń gbé ejò tí wọ́n mì wọ́n wá sọ mí ti ara wọn pé kọ́ọ̀lù fawuli kìá sahara tó sùn jẹ́dà gbogbo wọn bá fẹ́rí kalẹ̀ kọ́ọ̀lù amanna bi Rabbi Haruna wa Musa wọ́n ní àwa o àwa o pẹ̀lú yìí tá a rí yìí Firaun àwa ti gbà fún Ọlọ́run ọba Haruna àti Musa wọ́n ní Firaun àwa ní ẹ gbà fún tani ta ló sọ fún yín pé ká gbà fún òun lọ́gá yín ní kọ́ yín lóògùn àbí ìwà pààyàn nísìnyí o ìǹgì ọwọ́ kan ẹsẹ̀ kan àbí ẹsẹ̀ kan ọwọ́ kan ìǹgì ọwọ́ ọ̀tún ẹsẹ̀ òsì àbí ẹsẹ̀ òsì ọwọ́ ọ̀tún wọn làwọn ṣe tán ẹ dàpọ̀ kí ló mú wọn gbóyà sọ tí wọ́n sọ níwájú president Iman wọn làwọn ṣe tán àwọn òkú náà ní tẹ́lẹ̀ fúráwọn náà ni ẹ̀ tún sọ pé ẹ ṣe tán wọn làwọn ṣe tán dandan ni kú. àní má èyí tá a rí yìí ọlọ́run ilé àwọn afáàní wọ́n débẹ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ lásìkò dòha ìgbà tí èdè aago kan wọ́n sì ti ní imán imán tó le débi pé wọn kọ́ káwọn ó kú ebi wọn yọ lọlẹ́ màgbó lọ́dọ̀ àwọn àmọ́ fún jálàbí torí kọ́ ń bàkú àbí yóò sì lóhùn ti ní imán àwọn eléyìí láàrin bíi six hours àbí five hours ìmọ̀ ni wọ́n ti develop débi pé bọ́bá jẹ́ kú lọ́ba kan fìràwọn àwọn ṣe tán ni Musa bá jáde làwọn náà bá jáde tẹ̀lé Musa ni fìràwọn náà bá lé wọn lọ kó tó di pé ọwọ́ lọ lè parẹ́ sínú omi ọ̀tá ẹ ọ̀tá ẹni tó bá ní ìmánì ọ̀ parẹ́ ni wọ́n má bẹ̀rù díẹ̀ onímọ̀ọ́nì ẹ bẹ̀rù wọ́n ní ó ní kíni ó ní ìgboyà tí ìmọ̀ọ́nì bá ti dé ẹgbẹ́ tí wọ́n ní eléri awo gbogbo ìṣàgá ní bọ̀ wọ́n ní gbà náà ń kọ́ ẹ káàbọ̀ wọ́n ní ayẹyẹ yíyá mọ̀ yẹn òun là gba àwọn àjẹ́ gbogbo ìlú yìí ẹ̀hẹ́n lẹ́yìn ńkọ́ lẹ́yìn náà ńkọ́ ó sì mọ̀ lọ́ọ́ lè jẹ́ àwọn adìẹ tí ń jẹ kí wọ́n wá kan tiẹ̀ pẹ̀lú tí jẹ wọ́n ni <laughs> iman sọ ẹ máa wá lẹ́nu pé kò sí kankan yín mọ́ni náà ni bàbá bẹ̀ láyé a máa sọ dáadáa bàbá kú a kú lérí dáadáa lọ́ba tán o bẹ́ẹ̀ nìkan bá ní kíní kan ṣe ọ́ tọ́ba ṣe kan báyìí ẹ ìdí wọn bẹ̀rù tọ́ga jù náà ni pé ọ́ máa kú wọn náà ló ti wá sọ fún wọn pé àǹtí mi kíní tẹ́ di tẹ́ ń gbé bọ̀ ẹ̀ nílò o bọ́ba jẹ́ pé kí n kú lọ́ba kan ó sì sàjú kí n gba àtọwọ́ yín lọ ẹ bọ́ lẹ́gbẹ́ lọ́wọ́ yẹn yín kú tẹ́lẹ̀ náà ni bẹ́ẹ̀ bí n bá wà lò ó sì ni mo kú kọ́ mo dọ̀ ọmọ náà nù ẹ má gbé kalẹ̀ o gbogbo àwọn ẹbí ọba kọ́ ti sáyé rẹ àbí èyí tó ga jù tí wọ́n ń bẹ̀rù ẹ̀ lójú sọ yẹn ipò ti ṣe tán ga tó wá dé pé lórí tàwí ìdìbò rẹ̀ àbẹ̀ ní òní mọ̀ yóò ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ajáde sí o ẹ̀jẹ̀ agbìyànjú o ẹ̀hún aláwùgà fúru rahim ọlọ́wọ́n ọba ọba aláforíjì ni ní ọba débẹ̀ wọ́n ń gbé àgbòsí lọ́rùn eh, bọ́dà àgbòsí níkù wọn yẹn wọ́n ń gbé sí tí mo gẹ́gẹ́ báyìí nípa mi kanlẹ̀ wọ́n jáde láyé síbẹ̀ nu gbogbo sẹ́rẹ̀ ọlọ́run nígbà kankan bẹ̀ wọ́n ní ọ́ láyà ní pẹ̀lú ìmánì rẹ o kẹ́tẹ́ pọ́ máa sojú o tí wọ́n pè wọ́n wá sí tọ́mọ wá pé ẹ̀ máa lè kí ẹ kà síwájú ta ló wá ń jòkó tó lè sọ̀rọ̀ fún kí ló fẹ́ níparí ọ̀rọ̀ mi ó náà al-izza wọ́n ní bí yẹn bá fẹ́ gbayì kéèyàn gbayì pẹ̀lú imáni ni o ọlọ́run wọlé láyé al-izza tó wà lọ́dọ̀ sùúrù wọlé mọ́mìnì ọlọ́run láwọn àwọn ẹni yìí láàrin ọlọ́run ni ó níyì anábì náà ló tún níyì tẹ̀lé ọlọ́run lẹ́yìn anábì àwọn olùgbàgbọ́ òdodo ló tún níyì láyé bọ́ọ̀ bá ti ní imáni ò níyì mọ́ wá iyì lọ síbi tí imáni ló fi ṣe kíni tí ó fi bọ́ torítọ̀ bá ti ní imáni lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ níyì má ẹni alábùkù ni ọ́ kọlọmọsọ wa lẹni alábùkù èyí tó wá ga dùn náà ní alijanna fil akhirah end of discussion gbogbo ntá a bá ń ṣe pátá carpentry ni o iṣẹ́ tailoring ni o wọ́n ṣiṣẹ́ wọ́n ní civil servant ni o wọ́n ní wọ́n ni wọ́n ń ta irin wọ́n ń ta mọ́tò wọ́n ní dágbájá ń ṣiṣẹ́ ńṣòwò alijanna náà ní pẹ̀kún kọjá sí o ọlọ́run wa ní bíyẹn bá ti dọ́rùn tí o bá ti sí imáni la kò sálì jẹ́ tó fẹ́ wọ̀ ọlọ́run ní wa'ada Allahu mu'minin ọlọ́run ni mo ti promise àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin wálé mọ́mìnàt àti olùgbàgbọ́ òdodo lóbìnrin jannatin àwọn ni wọ́n lálẹ́ janna tẹ̀jìrì mi ń tà tà lànàhàr tí odò wọn máa sàn lábẹ́rẹ́ tí wọ́n sì máa rí báyìí khalidina fi'a wọ́n pẹ́ ń bẹ̀ lọ́gbére wọ́n masakina tayyiba mo ti kọ́lé ara fún wọn bẹ̀ fi jannati adin nínú àlìjanna yẹn wa ridwanu minallahi akbaru yín wàá yọnu sí wọn dhalika huwal fawzul azim àwọn yìí ló má jèrè o bí gbogbo ìrìn àjò yẹn bá ti já sálì jánà òfo ni abẹ́lẹ́ nǹkan ọlọ́mọṣà fi asúnà àwọn tí ó jèrè ìmánì tààfin wa bọ́ sínú àárín àwọn tí ó jèrè yìí ọlọ́mọṣà yìí bùn wá o oye pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àsìkò tá a lò lọ́wọ́ yìí lágbá o pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ̀jì ìmánì ọbọ̀ o mọ̀sí ṣe ti parọ́ ọ̀ká o máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ àṣemàṣàdúà gbogbo yọ padà lójútu pẹ̀lú yọ̀ǹda ọlọ́run eléyìí wa Buhari ọlọ́mọṣà bá darí ẹ̀ sójú ọ̀nà gbogbo ohun tí ó ṣe tí ó jẹ́ wàhálà fún wa gbogbo tí ó ṣe tí ó jẹ́ dẹ̀kun fún wa nílùú yìí ọlọ́mọsàbà ni tọ́ sọ́nà bẹ̀ àwọn ẹni eré tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ọlọ́mọsàbà wa yàn án tì gbogbo àwọn tó ń fẹ́ dà lóko ooru tó ń fẹ́ ba nǹkan jẹ́ máa la ọlọ́mọsàbà ni yọ wọn kú nínú ìjọba ọlá agbára ọlọ́run ọba ọlá àánú ọlọ́run ọba wa ẹnì kọ̀ọ̀kan wọn náà iṣẹ́ tá à ń ṣe ọlọ́mọsà fi baraka sí àdúrà wa ọlọ́mọsà jọ gbà ká a fi question di ijọ́ mẹ́jọ insha allah ta'ala subhanaka allahumma wa bihamdik ashadu ilaha anta astaghfiruka wa atubu ilayk pẹ̀lú ìyọ̀dà tọ́lọ́run ọba níjọ́ afẹ́ a fẹ́ bẹ̀rẹ̀ rédíò program ní erin rédíò tó a ní di five hundred thousand ẹ̀yọ́ miami kọ́tà kanu àti wá rí two hundred and fifty inú two fifty yẹn ẹni tí ọba fẹ́ sáré eré ìje.